أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته dersi inşallah e, bunun en cihazete bu zahiratı du'fil iman e, ayıttıha iman al-asbab sana kore sana meka iman alakume muzahir isa şahul ka iman alakume al ahanan ahonan wishi wa kwana mai shi wa ahonan lọ́wọ́ sún mọ́kọ́ ọ̀rọ̀kọ̀ mọ́ ní ìmẹ́lẹ́bàkọ́ mi yàbàkọ́ mọ́ ìnáwà ìyẹ́rẹ́ ọkọ̀ náà wọ́n yìí rí ìdí náà ìsinmi àmìká ahùn ní ọ̀rọ̀kọ̀ mọ́ ìmẹ́lẹ́bà ọ̀rọ̀ sí ẹgbẹ́ tùwẹ́ ọmọ náà dọ́sí mẹ́rin ọkà sálítán ọgbọ́ntànàwé ìlàjò dọ́fìlì iman ọ̀yọ́nùkọ́ àwọn náà kíọ̀ akùnrin iman ọ̀rọ̀ alhakim fi mustadrakihi والطبراني في معجمه عن النبي صلى الله عليه وسلم أنه قال أكا إمام حاكم النيسابوري رحمه الله أبارا إن ونلاه مستدرك وقام رمي نهديز أنه مستدرك أنا كما قال البخاري من حديث سهل صحيح مسلم يا صحيح ibn hibban suhail abe eh, ashabu sunan ne ana kira tirmizi abu dawud nasa'i ibn maja bayyaki darul kutni darimi isan wasai sunan ko so imamu hakim akwai wani wani mustadrak so like mustadrak hakim وقالنا نوكي نودك عون أنا بيز مايكي ما مسلم ما نبو أقولك أحاك تناين أكوز كام مساجنا أبا إمام أبو هذا ملنا حديثي أنين so don wa ma mo halan to da to ana o lalin da ko ya mustadrak al hakim ala sahihain dan imam tabarani la rada معجم mu'jamani وكان امام تبراني مه انا مجان معجم دولة اني معجم الكبير معجم الاوسط معجم الصغير ان لما اعنين يمنك ان اعبهم النبي عليه الصلاة والسلام وكاكا ان الايمان kìsánà ọ̀ẹ́dùn lọ́yàkìlẹ́kù ọ̀ẹ́kì lọ́yàkìlẹ́kù lè kọ́ọ̀kì ọ̀yí kìrẹ́ẹ̀tì ọ̀ẹ́tùn náà báwọn ọ̀sán lọ́yàkìlẹ́kù ìmọ̀ náà kìsánà ìmọ̀ lọ́yàkìlẹ́kù ogbó ọkùnrin kò lè jìlọ ìlú tó ń gbọ́ ẹgbó dɔkɔ hɛrɛbɔ fìjɔ fi ahadikum inna fi nyalamu kama yaxle ko saw ana kuma ya kaaru gbo ɛtutu kisi na imam ɛwɔ lɛ replace am imam wɔ yabo ebi wɔ ka ɛnìyɛ si bu ne mi ni mi jɛ janjan ɛnìyɛ poli yɛ ni ma lebo dɔkɔ dɔwɔ hɛrɛbɔ dɔkɔ ayɛ mɔnyɛ ma se struggle. أقول فاسأل الله أقول أعضاء وأمره أن يجدد الإيمان في قلوبكم كمره وراء وإيمان هنا نسأل الله أن يجدد إيماننا في قلوبنا رواه الحاكم في المستدرك قال وهو في السلسلة الصحيحة وقال الهيثمي في مجمع الزوائد إمام الخيثمي أو كأني وين مجمع الزوائد رواه الطبراني في الكبير وإسناده حسن سويك آكا إمام الطبراني دواني مجمع لكن إني مجمع الزوائد وأنا إمام الهيثمي ما وأنا كواك عن كيف المجمع كنا إني مجمع إمام الطبراني أنا نعم مجمع الكبير أجمع كتابي معجم الكبير معجم الأوسط معجم الصغير حديث أبو سعيد تمنى كأعين سلسلة حديث الصحيحة حديث إن يعني سلسلة حديث صحيحة وإن حديث 1585 so okay يعني itum lana ka bizalika lana nibika ka anna al-imana yabli fi al-qalb isanai iman ọdọrọ ogbo inai kama yabele saub anika achimigbo were anibana kala ya halikuko zanar yabele so afọ na wadda musu kono improve on vocabulary so aki ya haliku this one one out hmm? who boil then yabele they sell become uh, sell that one for Igbo. Ẹ̀wọ̀ ọ̀hẹ̀ ní Igbo maka na. So become old Oh, you go. So okay, I go. ọkà ẹ̀wọ̀ gbó kàmá yẹ bìlẹ̀ sọ̀wọ̀ ànà kẹ́tì mi gbó ìdàkítàrà ìjọ́ ọ̀sán wá chẹ̀ ń wọ́n ọ̀yẹ̀ òru ikú chìlè. ẹ̀yìn ọmọkùnrin ọ̀pọ̀ wọ́n mọ̀ jèsì dọ́ para mu yẹn nù wà kuli ẹ̀kúrẹ́ lọ́la ẹ̀yìn ọmọkùnrin ẹ̀wọ̀ kó stàtẹ̀ nù wọ́n asùnbà kọ̀dí ìmẹ̀ dọ́kùnrin àwọn ọkọ̀kọ̀ nù. qalb si سوري صحابة من صحب المعصية صحابة أو تفهم الصحابة أو يكون ذلك صحابي يدك صحابي صحابي ومنهم ابني من أصابع مصابع صحابة صحابة ابني من صحب المعصية إني قلت إذا fọlọ́sìlìm dọ̀mí kókó hósì so obìnrin àná ọ̀rọ̀ àmì rẹ wọ́ọ̀yà fún kìgbìyà wọn lè kọ́ ẹ̀ láyé wàhálì ìṣòro tún ọ̀sánmọ́bí àjẹrẹ̀ sọ̀wọ́rọ̀ hàlánà anáìka àníbi ojú ẹ̀tẹ̀rẹ̀ àmì الرسول الله صلى الله عليه وسلم انتم صلى الله عليه وسلم بقوله لرواك في الحديث الصحيح إن حديث هناك أوجته يرحمك الله ما من القلوب أرباني إنا باي بيم بيم قلب هذاك كواي كنيكن إلا هكا وله السحابة كسحابة القمر هكا نيجوهي إني كوافن كإجوهي كوا أوه بينا wee sema he uwe ina kan se القمر مضيء إذا علته السحابة ويلي أه أوه هما نازلت إذ على يجي يقول أمان الدا دا طوبان الله السحابة فأظلم ذلك لتليش يلوزي بيوم دا أو كويسة إذا تجلت إجي تجلت عنه لك إبنها رسكتا لا كان كويس فعضاء مليه ليه حديث أنا رواه أبو نعيم في الحلية وهو في سلسلة الصحيحة أبو نعيم أو آه، دوائن الحلية ونور حلية الأولياء آه، القمر ويلي وهو تأتي عليه أحيانا سحابة ولك جنيه إبهي داكو إبهي جوا تغطي ضوءه ليكو كوا ليكو كوا إذا تمغت وبعد برهة من الزمن أولما ما جس umichino eh? a moment in time تزول like tazulu likigumana likuwezi دسكتها daskataha fayarji doo alqamar اتري itiri uhoyarowe maratan أخرى another time uh, once again liyudia fi lsama doore kwata time sama وكذلك قلب المؤمن أكرمي أن أيوة أذنك دو تعتريه أحيانا سحب مظلمة من المعصية èyàn bí ká ní síbẹ̀ kú ọ ẹni ìgbìyí ètùbẹ̀rẹ̀ sọ̀rọ̀ ètùbẹ̀rẹ̀ ọ̀lùmọ̀ọ́sọ̀ ilé mi òtún àti ìbò ní ọ̀rọ̀ ọ̀hún láàárọ̀ náà ètùbẹ̀rẹ̀ náà náà doragugu فيبقى الإنسان دعوة دوك ويا الكسا كنا يعترشانك في ظلمة لو كوين تفزي ووحشة أتنى destruction أو من يعي نومه فإذا سعى لزيادة إيمانه إجاء مسؤولي لو سيكون تني إيمانه واستعان بالله ليش قمه دومه عز وجل مهمي وليش تم انقشعت تلك السنة رحمك الله دولك أبيك ينن وكمان لو قراك وزيا وآدى نور قلبه دي اتوهان دوريه يديه دوريه كما كان أنكم بلازته so it's gonna be one large da it's kakao ayo me situation I, because iman wa nai nai e bora nan wọ́n could treat fi wà bora nan ọwọ́ ya kì fi wà wọ́n ni treat ni dakao ba fi wà mẹ́ya sometimes àwọn ọmọ wọn àwọn ọ̀rẹ́ fi wà mẹ́ ọ̀rẹ́ but ẹ̀wọ̀n ẹ̀wọ̀n is a sign of what fever sometimes ẹ̀rẹ́ sọ́nyẹ́ wọn àjọ̀dá ewu ju àmọ ẹwọn rà wọn ra out of like spiritual ilẹ̀ náà ìkúrò kí wọ́n lè dìnnà ní kẹsà níwà kọ́ na ilẹ̀ sùn ìyọ̀ rà jẹun gbàkísẹ́ kọ́ ẹ̀rẹ́ yìí wọn àkọ́ náà ẹ̀rẹ́ sáré nínú wọn àwọn àtúndò wà ẹ̀rẹ́ sàn tó wà mà bọ́ hàn ní ọ̀nyẹ́ sọ ẹ̀sùn lẹ́wà but sometimes ẹ̀rẹ́ sọ lẹ́wà ìgbàgbé sẹ́yìn fíra ẹ̀dá. ya sẹ́yìn fìlẹ̀ wọ́n àìdẹ́ntọ́ àwọn kìfì wọ́ọ̀rù ní ọmọ ẹ̀zá mọ́zá lẹ́nu wà ní bákẹ́yà ní ìgbọ́ra ní yíyan náà hàn ní ẹ̀mí rẹ̀ ní ọ̀sẹ̀ náà stop yìí yàrá ìdí ayé kò yìí wọ́tàpù ní yẹn náà ẹ̀mí sèwúrọ̀ náà bí ní ìṣẹ́dọ̀ ó ní yẹn náà ọ̀gbọ́n wà mẹ́ sẹ́dá ayé láwùkọ́ ọjà kàtà ìyẹn náà bí wọ́n sì dọ́jú yẹ sọ tó wà mẹ́. so is kawaida ile ni mmewe ukona na uzozi hivi haya ni mbatanya so uzozi hivi number one au kisari hivi au na kisari imani za kumi and wamekasao kushine ndivone ayala shine ndivone akali wa mulibi ulaje nani ninawasha ndio tulizi akali wa mulibi yani korona na menoni so ina mureno دول سما ده بوينت لوكا ومن المرتكزات المهمة او انيكا هناك مرتكزات ونسموني ارتكز ارتكز بمعنى اعتمد ويكون اسمها الشيطورة اسمه الشيطورة إذا عنهم المهمة هناك very important في فهم قضية ضعف الإيمان أنا بكلها سوي فهم آه، قضية هذه قضية عفية إلى وأنا إيه؟ قضية بنا أمر قضية ضعف الإيمان إن issue of weakness of إيمان وتصور علاجها أتي أمامي آه، شو كيران هو أنركي معرفة كرنية أن الإيمان كسنا يعوده يزيد وينقص أو ترى درجة أفهم قولا هيك إيمان هيك إقويا كارا وأنكارا هيك أورا بلا درجة وهذا أقول أصلا من صميم اعتقاد أهل السنة والجماعة ọ̀yìn sọ̀mìn ọ̀yìn tíìm ọ̀yìn ọ̀yìn origin ọ̀yìn asul sọ̀mìn rẹ̀ asul ọ̀yìn uhetisai isani ahalusun na aljama isani ilagwana ya wẹ̀rẹ̀ isani agisi tinayi ọ̀yìn ẹ̀tàn sẹ́mẹ̀ fa inna hùwẹ̀ kùlùún àgbẹ̀kà bá sunu aljama wọn àkàkẹ́sọ̀ ìnnà ìmẹ́ẹ̀nà ìsànà ahẹ́ ọ̀dọ̀ lótùkún bilisan ìlà rẹ̀ ká zìlá kàdá kàkáì nrẹ̀ ẹ̀ kàdá kọ́nà yíwáni wàtíkọ́d biljinan dáa sọ́ọ̀tì ní aljinan wọn wọ́n tọ́k aljinan sọ́wì alkọ́d asọ́ọ̀tì náà yìí wàhámalun bil arkan dáa sẹ́ mu kọ́ra ní arkan sẹ́ arkan aljawari ẹ̀gán gbẹ̀wọ̀n sẹ́ mu kọ́ra ní so imana je tere ka kene imana le je ka wanya tena e kene do ko nyanya imana le je tene ko amo ko kene ene ito e wi iman yazidu bi ta'a do da to an rasa so muri imani atatuwa wa yanqus bil isyan yo adisi ma yo muri wi wi dinu so muri yo muri sahabu da je ha وقد دلت على هذا أنزاز لنمز الأدلة يملي من الكتاب والسنة إنه مريه أتني إلى يكا تقولون تمري عليه الصلاة والسلام فمنها قوله تعالى وإنني إليكم مريه سبحانه وتعالى ليزدادوا إيمانا مع إيمانهم ومريك أوبي ẹni ẹsẹ dati eh, ni imani ẹni tẹlẹ so imani náà de ẹni ankọmi ni sọrọtù ẹ fatih nna fatahna laka fatahan mubina ọkọọdúhó àtìlẹ náà ni ọ̀nà mọ́lẹ̀ kàkẹ́ ayékùn zá dátù hàzìhì imana ẹ̀nà àyẹ̀ náà ọ̀nà dọ́ọ̀sì ilẹ̀ ọ̀nà dọ́ọ̀sì dátì ni imani ẹni ọkọọdúhó aláyé sọlọ́tù ọ̀sálàmù àti làyíká àní muhammad alayhisalatu salam ka man ra'a minkum munkaran falyughayyirhu bi yadihi àtọ̀tọ̀ náà ká orí ilẹ̀ di náà ọ̀sọ́ wà ní síwára in lam yastati fa bi lisani ọ̀nù kata ọ̀ṣọ́ ìlànà ìlànà فإن لم يستطع فبقلبه وأنا كنت هذا المسألة على نورا وذلك أضعف الإيمان لأن يقسم قموان إيمان إن حديث عن الإمام بهاي دولة لا يسوى أن تنفته الباري فبمعنى أك أرنب يقسم قموان إيمان لا تشعر كان يلي إيمان لن يقتل نورا so أك the weak أضعف weakest so I mean weak weaker weakest of إيمان that strong stronger strongest iman abayo ni oni ka ba ba ni wa saru ta'a aka anyi apere isame o isa so mo yi wal masiya te ri mo yi bi fi iman eni sai eni imanuel that is ake apere na o isame bana ene ni effect o isa so mo yi On effect in iman level which is a positive effect by what don ki iman level kahare ile yo don any effect in iman level negative effect of what of oriki iman level chi okay ziyadatan wa nuqsana ina da kula tana yi jiha okay amrun ma'lum ila na ka gboro yawo mushahidun that was a ومجرب لا لا تيست لين فلو أن شخصا على هذا example وانك هو آني أذا an individual أني خرج لجنتهم يمشي في السوق دار زنينهم ينظر إلى متبرجات وجوتهم برابه abẹ́rẹ́ náà ẹ̀ka ẹ̀kọ́ nyẹ́tẹ̀lẹ̀ náà yẹn ní ẹ̀yìn kọ́ ọ̀hún ويسمع سحب أهل السوق دعوة أبي سحب نايس بنا ضوضاء أيوة أهل السوق اللهم دعوة سنما كاكا مانغولي كو كامولي لاي أيوة وانا وانا آه وماذا ولغوهم

Ndiyo naona ujue ile yenye ndio na dawabu. So we discuss why no problem of who am one. And ile yenye wa haraka. Then wa uno kuma ala minyo wa aljanu minyo. Ujue ya nyati lola. Wa النبي صلى الله عليه وآله وسلم aka inugu ona wahuwa tu shaitani manishaga ni hatulun nende chaka hete yopo lakini ọ̀nà ìjẹ̀mọ́ náà ọgọ́dà níbi ká ọ̀rọ̀ náà mú lóhùn sọ́mu lóhùn kéne lóhùn ní súnà níbi aláhi sọ́lọ́tò sílám káàkà láìláha ìlọ́lọ́ wàhdáhù láṣẹ̀ríkàlá láhùn mọ́lùkù wàláhùn hàmd yóhì wàyọ̀mẹ́t bíyàdìhì lxayr وهو حي لا يموت بهذه الخير هو على كل شيء قدير ìwọ̀n kàdùn ní àgbọ́ àsányi ìfẹ́ tẹ́sí tán ọ̀rẹ́ àjọyọ̀ náà pọ̀lú dọ́sẹ̀ tó ẹ̀. so wàhálà wà bẹ́ẹ̀ rẹ̀ náà kọ́sẹ̀ yín ṣe tánì náà kó àbá kúrú ìgbóhùn lóòrùn súnmọ́ àkọ́rọ́jà wàá bọ̀ tó hùn ní lóòrùn then bí ìkọ́ ẹ̀kọ́ sáà náà sáà kàámẹ̀ lọ́nà ìkọ́ ọ̀lọ́wọ́ náà. lọ́bùkọ̀ lọ́wọ́ ha now watuke hulu dono da fazahaba ila almaqbara dono da no ganyan fadakhalaha don wihin fatafakkara nama la gana ganya anyi reuni asabra da re bin ne reuni wa raqqa qalbahu da ni sin mahran fa innahu yajid aqalna wa dukanyi farqan bayyinan anyị ilahi anyị difference na ka clear ko bain al halatain ina ka ne condition eba fa idha al qalb yataghayyar bi sur'a lókè wọn náà máa tẹ́bù yìí sẹ́yìn lọ́nà tó yọ ọ̀gá yẹn sọ ọmọ yẹn náà ara ò change ara ọ̀rọ̀ àbàrà ní híhá. wọ́n á ilá kọ́tìlì mọ̀fọ́mì bí mọ̀ọ́dọ́ iná يقول بعض السلف أك علاقة علق يعلق علق أو تعلق ليس هانج جس من هانج جسا أو يقول المهم تشرا تكتب وتشرب وانكم أجل أبيز تكتب وتعلق تشرا داس قبل أمريكا كتعليق إذا نكا أنا هانج عند أنا كفوت نوت so one ilaqatul mafhum so about the ilaqa of meaning sorry relationship or eku they are connected to one or the other okay our gang we in this way mawdu ina this topic our gang we nan ka yaqulu ba'd as-salaf okay azukum kumi arwan na parahu enyine na kaka abd ọ̀yìn ní ìlọ ọyẹ àti ọ̀ndọ́stáǹdì náà kan ní ọlọ́mọdé yìí kìsàrí àyẹ̀tẹ̀ àhàdẹ̀ ìmánahu ka ilẹ̀ ìmánan òjẹ́ àlẹ́ yìí yẹ̀tẹ̀ àhàd dísẹ̀ òjú àlẹ́ yìí now ọ̀nà ìjẹ́rẹ́ ka wọ́n máa yá kó every time ní mẹ́rin náà jẹ́ àdọ̀ rẹ̀ wọ́n mi abd lọ́rọ̀ yìí ní نجني أريد مرهم كأن يعلم أيزداد إيمانه أو ينقص بأيك إيمانا بوغنا دكتورون هاجها وإن من فقه الرجل أيني أيه ويزا أني أهيكونمي أولا أن يعلم كأيه نظرات الشيطان أن تأتيه لا يأكل بني شيطان يأكل بيها أن تعتيه من أي وقت تعتيه هل وانا نسي توام لك she tells me about river أنا من ذاك yes أنا من definitely أنا يه أدينا نبيه بدك وانا أنا كان نبنا نعمل نسي زيكن ذاك يا من اللي أنا يعني شبه نمية ابن القيم لابن عيسى ومما ينبغي معرفته وإنسان أبرك ينايا أن نقص الإيمان كفتك ترعيجها الإيمان إجها إذا أدى إلى ترك واجب جاء إيمان مجاب ردوك مكا وانا أبا قدتين إيمان رجها بورو أكو كسالة إيمان رجها بورو أكو باوي إيمان رجها بورو أهم káwọn kan ní zaka lọ́kọ́ àṣẹ ìwé ìlú àtàgbọ́gbọ́ díwẹ́lì àwọn fún ilé muharram àti díwẹ́lì díwẹ́lì jọ́pọ̀ lọ́kọ́ àmì rẹ̀ lọ́kọ́ rẹ̀ mu ẹ̀ka ó dín kórè kọ̀ọ̀rọ̀ àtún kìlẹ̀ dìríkẹ́ lọ́kọ́ àkàlọ́ rẹ̀ fahadà fòtòrò xatèrò ọkà fahadà ó sọ̀nà fòtòrò ọ̀sán ló ń wọ̀ ìlànà ẹ̀ka. ايه قلنا انا يقول هذا مثلا خطير is dangerous صاحبه مظلوم أنا نيوي من صاحبه يعني صاحبه هذا القلب أنا نيوي نيوي من مظلوم أولي هو ويكون هلو هو na هالكوي báwo ká ní ilé كو النبي صلى الله عليه وسلم عليكم بالجماع فإنما يأكل الذئب من الغنم القاسية وعين الجماعة يقولك أدوم بنا عليه أتمنى جتوهن أتمنى من وبدأ أنا نتوهن كبار ما جتوه بدأ أدوم سيقويام لو شاء يرحمك الله أصلا لبك ومن شذ شذ في النار أما جتوهن إن لا جتوهن من أدوم عليه níbo àtó ní lọ́la sẹ́mídẹ̀ ló lè rùn láka àwọn òde wọn ló lọ́nà ayé ń lo ikú akọni lọ pé ó dààmú wàhálà lọ́rọ̀ bá a tètè dé ní àwọn ilé ẹni láàyàn ni akọni àṣìtò lọ́nà àdínkà sẹ́mídẹ̀ ló lè rùn ní ọ̀nà ìyá káwọ́ kankan kọ́ iná ìjà náà ẹni bọ́ọ̀sẹ̀ ní ẹ̀kọ́ ìsànà ṣé dé enyi enyi enyi a akipuri kene aso kuna mte damo dabawe dabawe da kuna vula ndị nebi kidon ya waya nebi ka ya kisama oyeku so eh ọlọ́wọ́ ẹ̀ lọ́kọ́ra mẹ́ka ìmọ̀ ìwé rẹ̀ wọ́n rẹ̀ ní ìwé rẹ̀ náà ní ìlàjà jẹ́ ni ṣe bá zikuru wakun su'ad nya adimin akan wannan alaihi tauba babu ila allah ni ori ne na do murin wa shuru' bimana wal bad'u dunima fi ilaj nafsihi ini ori treat one then don to start with ọlọ́run náà kìlì aláìsíké dóòfò ìmánu kọ́ọ̀rù ọlọ́run náà tọ́ka ìmánu náà dọ̀ èyí kó dọ̀ka hó àyàn ní ọkùnrin náà òhun lè kọ́ lè ṣe àlù dọ̀ so it's normal òní ọ̀dọ̀ rẹ̀. أما إذا لم يؤدي الفطور إلى ترك واجب أما أولي أنا وكا إما يبقى أقول كلام إما يبقى الفطور negligence أه؟ and lack of toll not negligence can we be ọlọ́ọ̀kùn kọlọ́pù rẹ̀ ẹ̀ our include anyin àwọn a èyí ìpínlẹ̀ muhammad hassan àwọn kan sọ́dọ̀kà fòtó lóyìn include gẹ̀ẹ́gbọ́n ní okú àkùsọ́nà ẹ̀kọ́ fúrúdísẹ́lá ọ̀tọ́ akọrin ẹ̀hún tó rúrù dọ́tà ọ̀nà fòtó níwọ̀n ẹ̀rọ ahọ́rọ̀ nù ọ̀nà ìjọba ọ̀kọ̀rọ̀ kéọ̀ láti fòtó kẹ́nẹ́kẹ́ ní ibi ìwà kúkúrú ní fúlà ìwà kúkúrú kúrá ní ẹ̀ ọ̀rẹ́ inclusive of wà kó sálàwọ́ èkó ní ibi ìsàlù náà kọ́ ẹ̀kẹ́ ọ̀rẹ́ kọ́ náà náà ẹ̀ka mùtúmọ̀ náà wọ́n ní dáàkúrò dáàyè mọ́lẹ́sìn wíwá ní ìtàmẹ́ kọ́ owó àná fòtó gbóra anábì aláìsàn lọ́tọ̀ sálàm ọkọ̀ wọ́jú ilẹ̀ kúrọ̀tà ẹ̀yìn fi sọ́láàtì ale kuma na ni sin hine bata kiyo kekere ni yene yene le mena o kese ya na kusala abasa ni ne ya kusala e o ka ni sala ina ni hine o ya sa so do yo ara join ni eh jamaa na ka as a result of bad organ effect like ni jamaa na ka akwa isa ka ka ezele kokwa be

ọ̀yí kún àwọn nìkan wà húra bá gbogbo àwọn fílì muharram ọ̀yí mi kún àmì haram وإنما كان تراجعا في عمل المستحبات مثلا أما دا كم يقول فهوني وكلنا يكا مستحب ليش يكن يقولون هن for example so da ka hibu lana iya wudu mani nene mani ya to dumi istikfar daga 100 òde yàtọ̀ ló tọ̀wọ́n àmì tàǹkárá tọ̀wọ́n kòkòrò àrùn òde yàtọ̀ lukúyà òde tọ̀wọ́n wàtúrà òde yàtọ̀ ẹni kọ́ ọ́nà wáyé nìjẹ́ náà ká ẹ̀ ẹ̀ gba bọ́ọ̀lù dàkísẹ́ ní tó wọ́n dàkísẹ́ máa gbọ́ ẹ̀wọ̀n ìwà hàrà fàálà sọ ahébìyí ẹ̀wọ̀n sọ nà ní tún bẹ́ẹ̀ nà ọ̀nà ni sọ يسوس نفسه كورما كومان كويتا ويسدد دا or directed Quran is overall overall Quran ويقارب لوكا قلومه حتى يعود إلى نشاطه فورو دا غرمان نيني نشاطه أي تشمشم منو دي تشمشم وقوته تكتن في العبادة إنه كنومي وهذا مما يستفاد من قوله عليه الصلاة والسلام أصلا ونزنا إلناك أنفاني هون رأيك النبي صلى الله عليه وسلم النبي كي لكل عمل شرة ولكل شرة فترة فمن كان فترته إلى سنتي فقد أفلح ومن كانت إلى غير ذلك فقد هلك آه، النبي صلى الله عليه وسلم أقول لكل عمل شر أك أبكر بن بنويهم أني شرا أكسا شر نوت نشاط وقوة أن ما نرسم كل لك وما يشمي يشمي دو ينيو wakowa don ranyar kata mai yan kuwa na mutum ne wani kullum sharratun fotowa dara ni mona ikaka abo chimchim mona tukota na nyimo letu fotowa da yi do ofon wa fotowa dani mona wa don wenyo kuma do kure ho ha kus awe ha me ni mona malen na do le na do ha to ba ni me ne ko na mani rise and falling rising and falling a kwete da rai ma straight to amma man fitratu ila sunnati faqad afla ana na ka ẹwọn ibà ha Ana ọ̀nà na ọ̀kẹ́ ẹwọn ibà ha nìbá na ọ̀ṣẹ́ na tí sunna níbi alayhi salatu wasalam fakad afla ọlọ́nà ọ̀rọ̀ àmsáre ọ̀rọ̀ àyẹ̀gò ẹ̀wọ̀n ìwà àwọn èèyàn sọ̀rọ̀ kí ló sọ̀rọ̀ níbi anabi sallallahu alayhi wa sallam aisha radallahu anha ọkàn níbi ìṣàwẹ̀ ẹ̀ ló mú kúrò níbi ọ̀rọ̀ náà kọ̀ rẹ̀ sára yà ṣàwẹ̀ ọ̀nà ìwọ̀n sọ̀rọ̀ ẹ̀kọ́ náà ṣàwẹ̀ ọ̀hún náà ṣàwẹ̀ ọ̀yọ̀ kú níbi ìwọ̀n ṣàwẹ̀ níbi ìwọ̀n ṣàwẹ̀ complete seven days ẹ̀rì sára

lónìí kó èkó níbi ọ̀hún akoto wa ń sáré àwọn ìyẹn ní ọ̀kúrẹ́ kò lónìí kó èkó ẹ̀ níbi bá àwọn náà kó sáré àwọn so ẹ̀wọ̀n náà kẹ́ wọ́n ìwà hàn ìjọ ìjọ ìjọ àpúlọ̀tì graph ọ̀nà ọ̀ ọ̀ look like graph ọ̀n tó wù yìí kó lọ́nyí lẹ́yìn náà ká is rising ó lè lè chi is diminishing is rising làwọn kọ́ àyè náà so. ọ̀sán na náà lọ́gbọ̀ wọ́n na ń ká nàtìlá gọ́ọ̀rì na kan náà nà kẹ́wọ́n ẹ̀rọ hàn ní ẹ̀yàn ojú sínú ẹ̀dẹ́bì sámi ọmọ ẹ̀kọ́ ìkórè dá àbá náà ọ̀ẹ́kọ́ wọ́n ọ̀kọ́ ayé ana dó ìkórè àná ẹ̀rìn wọn kere sówó náà kà ìsìlẹ̀ helpless wọ́n ìkèrè wọn sówó wọ́n ìkì helpless gbó ìrìn wọn náà sówó èjì rẹ̀ wọ́n <laughs> ọmọ ẹ̀rọ anáwọ̀ ìjẹ̀yìn dọ̀rọ̀bù wọn wọ dọ̀rọ̀kọ̀ wọn kọ̀tẹ́ wọn nana ìkàwọ́ kọ́ ayé náà hùrù fakọ̀dà halaka ọ̀dọ́rọ̀ halaka anibi ọ̀wọ́ka ní ìdíje náà ìka imam ahmad dọ̀dọ̀rẹ̀ dọ̀ ìní sọ̀híhù tọ̀rọ̀gì wọ̀tọ̀híb hadith fifty five wọ́kọ́bìlẹ̀ ṣòro ìfẹ̀lkẹ́lẹ́m àn ìlàj ọ̀kadì ṣòro bìmẹ́rin kọ́bìlẹ̀ bàdì قبل البدء جريمة في الكلام إن رويت عن علاج إن رأي أيمك ويتريتي أكملا أكملا أك يقسم الذكر ملاحظة أكوني كما يتمنى ملاحظة دول أيمك analysis anyake وهي أنا anorkai anna kasirun من الذين kafirin tara ina zama maika ya hissuna hassa ya hissu his rawa anika anyi sense organs like hassasiyat so ẹwọn náà kì í feel a sense ka aya ni aya náà ti dùn aya náà kúrò yà ẹ ẹ ní orí ìhòòzì àkọ àkàrẹ aya náà imani na dahere ewe na mani fi ka anyi ọrọ rẹ na ni naika yabhasuna an ilajat de yesi ka a ah, sun ni mu dinire ni ke yo en ka tin na ama kharijiya ne ki yisho externally يريدون الاعتماد فيها على الآخرين لكن he is can rely upon organization in which retirement ọ̀rọ̀kọ́ àkànnà lọ́rọ̀ mẹ́rin lẹ́kẹ́ bí ìjìká ọ̀zọ́nà káyìn dán ọ̀zọ́nà mọ̀tọ́ mọ̀tọ́ kí ọ̀nà ọ̀gbọ̀n wọn kọ̀tẹ́ máa annabi makudori despite the fact ka ẹni wọ́ta ẹni ẹ̀yà nẹ́yìn ọkàtà nẹ́yìn kọ́dọ̀rọ̀ anáyíkà lọ́wọ́ àrọ́ọ̀dù anáyíkà ẹni ẹ̀yà nìsí ìlẹ́àjò ànfọ́sihim bí ànfọ́sihim ẹni ìzìkẹ́ ni wọ́ta يتيت وين ذي وين إن يومي وهذا هو الأصل أكسنه هي تلين سبحانا أعظم تتريت وين ما دك كوي بلك وتريت وين لكن إذا كمان دعوك سنة وين لأن الإيمان أكبر سنة إيمان يرى أما كنون علاقة بين العبد وربه وانا connection ناكني أبو مولي أتي أمولي يمكنني so wọ́n ìdá connect ọ̀rọ̀ sá ṣe iná ni rana is transmission of power power iná control and almost wọn ọ̀tá rẹ̀ so all you ọ̀rẹ́ ni wọ́n mọ̀ yìí ọ̀rẹ́ nyukata abani ni wọ́n mọ̀ yìí so you treat yourself by yourself exercise I ìwúrẹ́ àmọ́ nà kàdúrà lọ́ọ̀rẹ́ náà you look at your own wọ́n fi máa zikra. oka ensana ikaka a ah, bogora nan ana mai tamayan oka anyi adadun min alwasail shar'iyya anyi irka anyi numbers of uzinuri ni yana ika o oh, ujili sharia haki ah, sai sharia aba understand so da yin ile sharia na mai ga farami aka ah, sharia sai mun tumi sharia kitab wa sunna so onyo na ko wasail jam'u sai wasila ko wasilatun wasilatani wasa'i that is means anasemesa means yanyi zeni ni anaje ni kitabu suna we alati yana ga ka yumkinu lil mar'i or possible or wasiyala al muslim ana hukumu hii an yu'alij biha da'fa imani kush ujuzane da'fi muku anariya of akumi imanyan wa yazilu qasrata qalbihi do kana ko yo eh o di yana kana di ba'da al-i'timadi ala Allah ona kai ba tuwe ne amma do shay to sai umuri azza wa jal muni no wiwa na tuiche temu wa taqin an-nafs imana wa tathbit nafs do ayo hipote ala al-mujahada تلسو وين مسؤول سوى بدني المجاهدة أيكم بيبقوا كجهاد ومش بنا تعالى والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لما المحسنين وانا ما سوري إن يمره كويس كويس تريد لنهدينهم سبلنا وملك إيوان وزعي كابتا كتابه إن الله لمع المحسنين لينا يا ربي أبانا كنادو لما كن معنا نودا يا ربي إن علاجنا نمبر 1 تدبر القرآن العظيم أنا وكا أزوري أزوصي نوصي دو ويبتشي قرآن أنا نبني الذي أنزله الله عليكم ولو عز وجل من إيوانا تويتشتنو تبيانا لكل شيء دو explain بلايو قرآن أما جاي قرآن دوان شون لا بلايني القرآن أهليا ومسبن وتعالى وكاكا والبال والبلد الطيب يخرج نباته بإذن الله والتي حوزت لا يخرج إلا نكده وملك اتنزيلا بنا ويتر سف دو جنة تهي بإذن الله سو دو جنة تهي دي أحباب وطعسنا تيمون عنه أما ويتر ديوي كاي وملك لا يخرج إلا نكدا أين سيتشوفون الهيو يسيت إذا تكون يكون وأبو نتوى جوانا دا إني يبون دا أفن كالباسا إما نحن نعوه نحن نعوه Oh yeah. Uh-huh. so òmùn lọ́mọ nìkan ẹ̀rì nù ẹ̀rì wà ìṣọ́ ni náà iná ilẹ̀ ààrẹ kó tó dọ̀mọ̀ kí sẹ́yìn bí ìṣe tẹnu àkọ́ ọ̀ ó ṣe tẹnu àkọ́rọ̀ kò kọ́ gbogbo àmú ẹ̀ sí ní ọ̀sán sọ ara nù ìwà kọ́nu ẹ̀tẹ̀lẹ̀ ìwà àbá ó jì mí lẹ́yìn wíìtù ó jì mí nù. emoytuno dilbedek بمعنى الجزاء من جنس الأمل ويقول لا ويذكر أنا قريب ويذكر أنا قريب إلي بولو مريه هنا لهم إلي بولو هنا أنا كا سوي صراط هو يامي يامي تفسير نابك اهدنا صراط المستقيم شو يجري وزنا ورا سوي صراط المستقيم asabi ni ẹ̀yàn ka ṣọ́rọ̀tún sẹ́kẹ́mọ́ mi nsáyẹ̀ àdín kó dín ẹ̀yàn ka ọmọbi kitab wa sunna lẹ́yìn náà ka ọmọbi al-islam ẹ̀yàn náà yà bóyá náà ẹ̀ka ni kó that is ẹ̀yìn hàn náà náà. yọmọ kìyàmà lẹ́yìn ṣọ́rọ̀t kó ọmọbi bridge ẹ̀yàn náà mọ̀ ní across iran.